orúkọ mi ò yí padà Ọlátayọ̀ ọmọ Kàdéńkè Ìjẹ̀bú èmi ni mo ṣe kí ni mo stamp ẹ̀ ẹ máa wo Orísun Orísun TV ẹ máa wò ó.